gómìnà ìpínlẹ̀ Rivers gómìnà Nyesom Wike ó mà tún ti bẹ̀rẹ̀ ìjà tuntun pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP nítorí bó ṣe ní wọ́n ti ń gbèrò wọ́n ti ń gbìmọ̀ tuntun láti dojú ìjọba tó ń bọ̀ lábẹ́ ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn aṣáájú Bọ́lá Ahmed Tinubu Wike ní àwọn PDP wọ́n ti ń gbètò pòrò láti dojú ìjọba náà délẹ̀ tí wọn kò sì fẹ́ kí Tinubu rí ìjọba ṣe bí ẹ kò bá gbàgbé ìjà ńlá ni Wike ló bá ẹgbẹ́ òṣèlú PDP jà nítorí ààrẹ olùdíje fún ipò ààrẹ wọn Alhaji Atiku Abubakar nítorí bí Wike ṣe yarí pé Haúsá kò lè ṣe olùdíje ipò ààrẹ àwọn kí Haúsá míì kó tó jẹ alága ẹgbẹ́ àwọn Wike ní kàkà bẹ́ẹ̀ Atiku tó jẹ́ Haúsá àti Fúlàní tó bá fi jẹ́ olùdíje àwọn ni wọ́n kúkú jẹ́ kí ọmọ apá gúúsù ilẹ̀ yìí pàápàá ilẹ̀ Yorùbá kó ṣe ààrẹ Wike ní bí kò bá rí bẹ́ẹ̀ òun kò ní ṣàtìlẹ́yìn fún olùdíje fún ààrẹ PDP ìyẹn Alhaji Atiku Abubakar tó sì jẹ́ pé Wike mú ìlérí ẹ̀ṣẹ̀ kódà níṣe ni Wike ṣe olórí àwọn gómìnà mẹ́rin míì ìyẹn gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ifeanyi Ugwuanyi tìpínlẹ̀ Enugu gómìnà Òkè Ìpasù tìpínlẹ̀ Abia àti gómìnà Sam Elton tìpínlẹ̀ Benue tí wọ́n ń pè wọ́n ní G5 ìyẹn gómìnà 5 kódà wọ́n tún dá ẹgbẹ́ kan sílẹ̀ ìyẹn ẹgbẹ́ Integrity Group tí àwọn àgbààgbà ẹgbẹ́ káàkiri nàìjíríà ẹgbẹ́ pdp tí wọ́n wà nú ẹ̀ tí wọ́n sì láwọn kò ní ṣàtìlẹ́yìn fún àtìkù nítorí pé haúsá ni haúsá tún ni alága àwọn èèyàn sẹ́nitọ́ ìyọ́sí àájù lẹ́yìn tí ètò ìdìbò ti lọ tó jẹ́ pé aṣíwájú bọ́lá tinubu ni wike ṣiṣẹ́ fún ní ìpínlẹ̀ rivers ẹ̀ ìjà míì tún mà tún ti bẹ̀rẹ̀ tí wike dẹ̀ tún ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú pdp o lọ́sẹ̀ tó kọjá ẹ̀ ìní wike jẹ́ kó dìímọ̀ pé àṣírí tún sóun lọ́wọ́ pé ẹgbẹ́ òṣèlú pdp àtàwọn ẹgbẹ́ òṣèlú alátakò míì wọ́n ti ń ṣèpàdé láti jẹ́ kó jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ni yóò di ààrẹ iléègbìmọ̀ asòfin orílẹ̀-èdè senate president àti abẹnugan iléègbìmọ̀ asòfin kékeré làbújá ìyẹn speaker house of representatives Wike ní irú nǹkan tí sẹ́nẹ́tọ̀ Bukola Saraki àti ọ̀nàrẹ́bù Yakubu Dogora tó ṣe ní ọdún 2015 èyí tí wọ́n gbọ̀nà ẹ̀bùrú da ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣàkóso Nàìjíríà lágbòdà síná tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP tó wá di pé ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò n ló ń darí iléègbèmọ̀ asòfin èyí tí kò lẹ́tọ̀ọ́ ó ní irú ẹ̀ ní PDP tó ti ń gbèrò báyìí o ó ní ṣùgbọ́n gbogbo ohun tó bá gbà nínú òun ò fi fún un òun ò ní jẹ́ kí wọ́n dojú di ọba Buhari eh, Tinubu délẹ̀ ó ní nítorí bí ẹgbẹ́ alátakò bá fi ń darí iléègbèmọ̀ asòfin ìyẹn iléègbèmọ̀ asòfin kékeré àtàgbà ó ní ìjà ni wọn yóò máa bá iléeṣẹ́ ààrẹ jà èyí tí kò ní jẹ́ kí Tinubu ríjọba ṣe tí yóò sì fa ìdàgbàsókè orílẹ̀-èdè sẹ́yìn Wike wá ní òun ti sọ fún gbogbo àwọn asòfin láti ìpínlẹ̀ Rivers pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC iná gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún láti di ààrẹ iléègbìmọ̀ asòfin àgbà àti ààrẹ iléègbìmọ̀ asòfin kékeré kódà ó lóun ti ń káàkiri gbogbo àwọn asòfin PDP káàkiri Nàìjíríà tó ń mọ̀ ìyẹn ti ń ṣe bá ṣèpàdé báyìí pé wọn kò gbọ́dọ̀ jẹ́ kí ọmọ PDP rí ipò ńlá kankan mú nílé ìgbìmọ̀ asòfin kékeré àti ńlá bí kò ṣe àwọn ọmọ APC kí Tinubu kó lè rí ìjọba ṣe kára lè tu tẹrítọmọ lórílẹ̀-èdè.